الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا الله وبا الله باتوشي الله نفوا لاتتو واسيوري توا ètò alìhìdáyà afa abẹ́ Allahu subhanahu wa ta'ala kuma ṣáà fi ètò iṣẹ́ àǹfààní fún àlèhùn ànàbà Muhammad sallallahu lẹ́ni a máa tẹ̀síwájú níbi tá a ti máa gbé yẹ̀wò àdúà àdúà àti ìgbìyànjú àwọn kan wà tí wọn àdúà nìkan làwọn máa ń ṣe wọ́n gbé gbìyànjú kalẹ̀ wọn ò ṣe àwọn kan wà àwọn ń ṣe ìgbìyànjú wọ́n gbàdúà kalẹ̀ wọn ò ṣe èwo ló wá dá ń bẹ̀ ṣé ká máa ṣàdúà ká fi gbìyànjú lẹ̀ ni àbí ká fi gbìyànjú lẹ̀ ká má dúà àbí ká mú méjì papọ̀ àwọn ṣéèkì wa tí wọ́n máa ṣàlàyé fún wa àwọn ẹni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi yusabbibu al-asbab ọba tó jẹ́ pé òun ní máa ń jẹ́ kí ìgbìyànjú ọ̀rọ̀rùn fún yàn lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti pè ọlọ́run tẹ́yìn bá ti pè ọlọ́run tán èèyàn وأرشدنا إلى الدعاء والأخذ بالأسباب ọba tá a dúpẹ́ fún yìí ọba tó jẹ́ pé ọsọ fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú lẹ́tà tó kọ sí wa yẹn onílà al-Qur'an al-Karim ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọ̀tọ̀wàsọ́nà oníkàmà sàdúà òtún wa ní kàmà gbìyànjú kàmà fi kalẹ̀ nínú méjèèjì kọba àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ pátá àwọn tó jẹ́ pé ọlọ́wọ́n bá láà ó fún wọn ní ọgbọ́n àti òye ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò léni òun náà ni ọ̀rọ̀ tó dàrú láwùjọ àwa mùsùlùmí léni òun náà ni àdúà ma'al akhdi bil asbab ká máa sàdúà ìpé kọ́lọ́wọ́n bá láà kó sẹ̀ nǹkan báyìí fún wa lẹ́yìn náà ká wá máa gbìyànjú lẹ́yìn àdúà ọ̀pọ̀lọpọ̀ ń sàdúà léni wọn gbìyànjú àwọn míì gbìyànjú wọn ṣàdúrà àwọn míì wọ́n gbára lé ìgbìyànjú wọ́n gbàgbé ọlọ́run wọ́n gbàgbé àdúrà wọ́n ní kò ní èdè àdúrà wípé iṣẹ́ ẹni àtẹ́lẹwọ́ ẹni kì í tani jẹ ọlọ́mọdé wà nínú wọn àwọn eléyìí ìmọ̀ ni wọ́n ti mẹ́hẹ́ àwọn kan àwọn tí wọ́n ń ṣàdúrà yọ ṣàdúrà ṣàdúrà ṣàdúrà yọ wá fi gbìyànjú sílẹ̀ tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa tó sì pa láṣẹ pé ẹ ṣàdúrà ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ ẹ tún gbìyànjú gbogbo wa là ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tẹ́yìn wá lọ́dọ̀ ọlọ́run pátá gbogbo olónìbòkátà sí kásàdúà gbogbo ẹ̀ lónìbòkátà sí kátó wá gbìyànjú irú ìyànjú wo là ń sọ jama al-akhadhu bil asbabi mashru' ba'da du'a ká gbìyànjú lẹ́yìn ìgbà tá a ti bẹ lọ́hùn pípé kó ṣe nǹkan báyìí fún wa kátó wá sapá ká dìde ńlẹ̀ ká tẹ̀síwájú la yunafi al-iman èyí ni ò sọ pé a ní imani tá a bá ń gbìyànjú ìgbìyànjú gan fún rẹ̀ ara imani lọ́wà nítorí pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ti jí ó yé wáyé pé ẹ máa sàdúà ẹ sì máa gbìyànjú òjísánlá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá Allah ó gbé kalẹ̀ lápèjúwe ọlọ́run bá aláwọ̀ sọ fún ipé bó ṣe ń sàdúrà lẹ́yìn náà má dúró tẹ́tẹ́rẹ́ má gbìyànjú ọlọ́run má pẹ̀jú eléyìí wá nínú al-Qur'an al-Karim ẹ̀yìn miami قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الأوباني وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل الأوباني يا محمد أقبن يجو أقبن يجو wa'iddu lahum ẹ̀yin náà ẹ múra mastata'tum min quwwa èyí tí pàyín bá ká nínú agbára tẹ́fì kojú àwọn ọ̀tá mọ́jòkú tẹ́tẹ́rẹ́ fa min ribatil khayl àwọn ẹṣin tẹ́fì jagun tẹ́fì borí ọ̀tá yín tí ń lé yín ká ọ̀tá tó fẹ́ pa yín tó fẹ́ bá ti yín jẹ́ àwọn ẹṣin tó lálàáfíà ẹ rẹ̀ kalẹ̀ turhibuna bihi aduwallahi wa aduwakum tẹ́ ma fi dẹ́rùbà àwọn ọ̀tá ọlọ́run àtàwọn ọ̀tá tìyínà ẹ má jọlẹ̀ ọlọ́run ọba ní gbogbo àwọn agbára tí a bá ní nínú àwọn ìdání àbí àdáni àbáwọn nǹkan míì tán fi ń jà tó jẹ́ pé lẹ́yìn ìgbà téèyàn ti ṣàdúà ipe kọ́lọ́run ọba àlá kó mú un borí ọ̀tá ọlọ́run ọba tún wá ní ẹ̀tún wá ṣe sábàbí ẹ̀sẹ̀ gbìyànjú kẹ́ ní nǹkan jà lọ́wọ́ gbogbo àgbáńlá ayé lè ní kò sí ìlú kan tí wọn ò ní wẹ́pọ̀n tí wọ́n kẹ́ kalẹ̀ nígbà táwọn ọ̀tá wọn tán bá fẹ́ jálù wọn kò sí lóhun lágbàláyé ọlọ́sọ̀fà nàbì ìpè wa nàbì lẹ́yìn gbàtọ̀ sàdúà àwọn wẹ́pọ̀n tiẹ̀ tí ó náà bá ní tètè tọ́jú ẹ̀ kalẹ̀ tọ́jú ẹ̀ kalẹ̀ ọlọ́run bá ń gbàdúrà ọlọ́run sì lágbára kó ṣẹ́gun ọ̀tá láì lo ọkọ̀ láì lo ọfà àmọ́ ọlọ́run bá jí ó yé wáyé pé òun ọlọ́run ọba òun fi sábàbí yẹn òun fi dára ni lórí jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alaihi wasallam ó ní aṣọ kan tí wọ́n máa ń wọ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè ní àdẹ́rà àdẹ́rà yìí òun náà ni aṣọ àwọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá tàn lọ́fà wọnú aṣọ kò ní wọnú aṣọ dẹ́rẹ̀ yìí lẹ́yìn gbàtẹ́ yìí bá ti ń bẹ ọlọ́run pé ọlọ́run sọ́hun èèyàn máa wá dáàbò bora rẹ̀ níta ń gbóyé ń bẹ̀ nù ọmọ sàdúà ó sì máa dáàbò bora rẹ̀ wọ̀kánà indahu maghfara anábì sallallahu alaihi anábì ní akẹtẹ kan àbí ká ní bí ìfìlà kan tó jẹ́ pé ìfìlà tàwí tí wọ́n bá tàyàn lọ́fà tọ́ba ilé bá kò ní wọnú eré yàn ànábì yìí ló sì nígbàgbọ́ jù òun ló sì gbára lọ́lọ́run jù ọ̀pọ̀lọpọ̀ wa lè ní alansadua àmọ́ wa wà tọ́ fà fúnra wa wọ́n lọ ka àsìkárò tán ọ̀sàdúà kọ́ lọ ń sọ ó sí sáré pẹ̀lú ọ̀kadà ó sí sáré pẹ̀lú mọ́tò ó sí sáré pẹ̀lú ẹsẹ̀ rẹ náà ọwọ́ padà lọ lọ síbú ọwọ́ ní sẹ́bọ̀ sàdúrà kọ́ lọ́hún sọ ọlọ́hún sọ ọwọ́ lọ́ọ̀ sọ́ra rẹ̀ ọlọ́hún bá láti gbàdúrà rẹ̀ àìló sábàbí àìló sábàbí òun lọ fà á tí àdánwò fi wá bá o. zakara allahu muwazanata zil kornin ọba kan bẹ wọn pè ní zil kornin ọlọ́hún ròyìn rẹ̀ ní sọ́tò káf ọlọ́hún ọba ní ọba yìí ọgbọ́n púpọ̀ ìmọ̀ múra lẹ̀ fáwọn ọ̀tá rẹ̀ ni ọlọ́hún ọba ní fa àtibá àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́hún ọba ní ó ń lo sábàbí ó ń ṣe gbìyànjú nínú ayàmí ọlọ́ni thumma atba'a sababa ọlọ́run bá ní àníṣẹ́ sólùkọ̀ nínú tọ́bá sàdúwà kọ́lọ̀n sọ́hun tán ní tí wọ́n ṣe gbìyànjú jama'a baina quwwati du'a wa silah lẹ́yìn ìgbà tí ti ń bẹ ọlọ́run ọba tí ń sàdúwà ó tún wá ní àwọn nǹkan jà tí fi ń dáàbò bọ́ra rẹ̀ ìtumọ̀ ẹni pé ìwọ náà tó jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run bá ń jẹ́ yí pé bọ́ba tí ń sàdúwà kọ́lọ̀n sọ ìwọ náà máa sọ́ra rẹ̀ ó sì máa dáàbò bo ara rẹ̀ pẹ̀lú gbogbo tó bá ní ẹ̀yọ́ yá mi nílẹ̀ ẹ̀sìn wa anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí sá kò maka fáwọn ọ̀tá rẹ̀ nígbà wọn fẹ́ pa ó ní kí ali kó sùn lérí ibùsùn òun náà wà nulẹ̀ anábí wa yọ jáde ó yọ jáde lẹ́yìn ìgbà tó sàdúrà ó tún wá yọ jáde bó so yọ jáde òun sábàbí kan ni ali tó fi sẹ́rí bẹ́ẹ̀dì yẹn káwọn kèfèrí ló lè bá rò pé ànábì ló sùn lànàbì fi ní kí Ali kó sùn lérí ibùsùn òun ọgbọ́n tó dà ní lẹ́yìn ìgbà tí ń sàdúrà kọ́lọ̀ ń sọ́hun sábàbí kan ni ànábì tí wọ́n á jáde ọwọ́ lọ́lẹ̀ bá Abubakar òru lọ́lọ́lẹ̀ bá Abubakar òru òru tó lọ tí ò lọ lọ́sàn-án kan ni wọ́n nígbà tí ó tún jáde lọ́dọ̀ Abubakar táwọn méjèèjì tí wọ́n jáde tí wọ́n máa lọ na Madina ojú ọ̀nà ìkùlé nílé Abubakar ni wọ́n gbà jáde wọn ò gbà wájú jáde ìgbẹ̀kùlé tí wọ́n gbà ìkùlé jáde ni sábàbí kan ni wọ́n tún wá sá sínú kòtò gáàrò sáwọ̀rọ̀ wọ́n tún wá lọ́jọ́ mẹ́ta nínú kòtò náà wọ́n sápamọ́ síbẹ̀ ànábì ń sàdúrà kọ́lọ̀ ń sọ̀hún ó tún wá sápamọ́ ìwọ́ wá ń sàdúrà kọ́lọ̀ ń sọ ọ̀rọ̀ ta lọ́ọ̀kan oríkú lọ́ọ̀kan ọ̀wá ń lọ ọlọ́run sàdúrà pé ọlọ́run sọ ọlọ́run ọba aláà ń sọ yẹn lóòótọ́ kò sí tọ́lọ́run ò lè ṣe àmọ́ ọlọ́run ó fẹ́ ká mú hikima lára nábì wípé bẹ́ẹ̀ bá ń sàdúrà kó tún máa ṣe gbìyànjú kó máa ṣe sábàbí ìsásínú kòtò yìí fúnjọ́ mẹ́ta yìí nítorí káwọn ọ̀tẹ́sìn káwọn bá lépa bá wọn lójú ọ̀nà sábàbí kan ni ọmọ ya ọkà kùrù sí ikò tó sùn ọwà tilẹ̀kùn rẹ gbẹngbẹ̀n ọkà falaki nas kólọ̀lá òkò tó sùn kọ́lọ̀ ń sọ kọ́sọ níbi aburú òru kọ́sọ níbi aburú àwọn ẹ̀dá burúkú tí wọ́n máa ń kalẹ̀kùn yàn lẹ́yìn náà ọwà àti géètì rẹ̀ ó yí kọ́kọ́rọ́ sí lẹ́yìn ó ní bísímìlá anábì sallallahu alaihi wasallam anábì ní fa agiliku alabuwaba anábì ní ẹ máa tilẹ̀kùn yín tẹ́ bá fẹ́ sùn wadhkuru smallahi èsì dárúkọ ọlọ́run ọba sí fa inna shaytana la yaftahu baban mughlaqa lẹ́kùn tẹ́ bá ti pẹ̀lú bismillah èsù ò lè wọlé èsù kò lè sílẹ̀kùn náà wọlé. jama'a bayna bismillah wa iglaqil bab anábì sọ fún wa yí pé a ti bismillah agbára lọ́lọ́run wa iglaqil bab àtúnwá tilẹ̀kùn ká tilẹ̀kùn ìwọ̀n sábàbí tí ọlọ́run ọba aláàgbé kalẹ̀ fún wa ká máa lo arákùnrin kan ọwọ́ abá níbiwa Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ abá alálejò ó mú ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ báyìí abẹ́rẹ́ àǹkúnmi rẹ̀ omi ọ̀dání lọ́wọ́ ni wọ́n sọ fún ànábì pé ya Rasulullah owó òjíṣẹ́ ọlọ́run àkílò ha ṣé kí n so kọ́kà máa rìn lọ wọ́n bá padà yá yọ́ padà wá bá mi kí n gbára lọ́lọ́ anábì ní a'kilha wa tawakkal anábì ní so mọ́lẹ̀ so ẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn náà kọ́ wá gbára lọ́lọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n fẹ́ mi ara ewé wu wọ́n fẹ́ mi ara rẹ̀ má fi wá ewu ele nínú àwọn ọ̀nà tó yẹ kí a máa ṣègbìyànjú ká mójútó sábàbí òun náà ni ọ̀nà àgbàrí àrísìkí ọ̀nà jíjẹ àti mímu ọlọ́wọ́n bá aláà sọ fún wa pé àrísìkí yẹn òun lòun máa ń gbìn òun lòun máa ń bù lé wa lọ́wọ́ òun lòun máa ń bá ní bá ní ẹ máa wá wá sọ́dọ̀ ọba ni pé ẹ máa ẹ máa ṣàdúrà tádùá yín bá ti gun òkè òun wàá pàṣẹ kọ́ da fún yín sàlẹ̀ ọlọ́wọ́n ọba aláàní ká máa ṣàdúrà rìsíkì anabi sallallahu alayhi wa sallam anabi olè òjìjọ kan tọ́bákà ṣùgbọ́n àtàn àfikọ́ sọ pé Allahumma inni as'aluka ilman nafi'a wọ́lọ́wọ́ bá mọ́sà fún mi ní màtí ó sànfàní lẹ́yìn tá anábì bá tọrọ ọmọ tán wọ̀rísí kọ́ńtọ̀ yìí bá yóò béèrè àrísìkí lọ́wọ́ rẹ̀ wípé wọ́lọ́wọ́ fún mi àrísìkí tó mọ́ àrísìkí tó buhaya àrísìkí halal anábì sàdúrà lẹ́yìn náà anábì tún wá sọ fún wa yí pé ọlọ́run ọba tó ní kásàdúrà yẹn ó dín kásẹ̀ sábàbí ká má gbàgbé ìgbìyànjú lẹ́yìn bàtà sàdúrà tán wàsáàyù wàtọ́lọ̀bù rísìkì sábàbù mọ̀ṣúrọ̀ káwá gbìyànjú ká jáde kálukọ́ gbabi iṣẹ́ lọ ẹni tí ó kanlé kó lè kanlé ẹni tí ó ránṣọ kó lè ránṣọ ẹni tí ó kọ̀wé kó lè kọ̀wé ẹni tí ó kọ́ yankéwó kó lè kọ́ yankéwó ẹni tí ó sàgbàrù kó lè sàgbàrù iṣẹ́ kálukọ́ ọlọ́wọ́n ọba ti mọ̀ ó sì ti kádàrà rẹ̀ mọ́ wàhálà kọ wá jáde kọ wáṣẹ́ lọ lẹ́yìn ìgbà tí o ti ṣàdúrà owó ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ nínú alukur'an ipe bá ti ṣàdúrà tán àmọ́ jáde ni ọlọ́run bá ní báyìí dákó di àti sọ́lá àtẹ́bá kíjì màtá fantasiro fàlàdì ẹ̀fọ́kàṣẹ́rì ilẹ̀ kálukú yín ẹgbàbí iṣẹ́ lọ wabtagu min fadlillah ẹ máa wá ọlá ọlọ́run káàkiri ọlá ọlọ́run làmọ́ wá káàkiri tàbá fọ́kàṣẹ́rì ilẹ̀ bá ti ń jáde láàárọ̀ ọlọ́run bá ní ẹ máa jáde bẹ́ẹ̀ famushu fi manakibiha wa kulu min rizqihi ọlọ́run bá ní ẹ jáde sérí ilẹ̀ ẹ wáṣẹ́ lọ ẹ̀dẹ̀ ṣiṣẹ́ òjò yín kẹlẹ̀ bá rí àrísìkì anábì Allahumma barik li ummati fi bukhuriha anábì ní wọ́lọ́run ọba gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jí jáde láàárọ̀ tí wọ́n lọlẹ̀ wárísìkì bá mi falbarika ṣiṣẹ́ òjò wọn ọwọ́ ń nítorí pé ọlọ́run kọ́ láṣẹ nǹkan méjì olókan olókan olófàbítẹ̀gó ìndàlá ìrísíkọ́ ọlọ́run ni ẹ̀sàdó àrísìkì ẹbẹ̀ mi kí n lànà fún yín ọ̀wá lo fámùsùfì mọ̀nà kiri ha ọlọ́run bá ní jáde sérí ilẹ̀ ẹ̀mọ wá àrísìkì lọ ẹ̀mọ wáṣẹ́ lọ wáṣẹ́ ṣe kì í ṣe pé ọwọ́ àjòkó àdúrà ọmọ sàdúà ọwọ́ sàdúà tó tún wá sùn àwa béèrè pé ẹ lọ bíṣẹ́ ni a ní ọlọ́run mọ àrísìkì wa ọlọ́run ni mo wá torí pé ọ̀gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ọlọ́run ní jáde ọlọ́run jáde ọlọ́run ní mú méjì ọlọ́kan ló mú ọlọ́run ní máa fẹsẹ̀ méjì rìn ẹlẹ́sẹ̀ kan lọ́mọ fi rìn òní balance ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Umar bin Khattab orí arákùnrin kan nínú mọ́ṣáláṣí wọ́n jọ kírun tán láàárọ̀ nígbò tó dásìkò dùá bí aago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá kò tún bá ti ń ṣàdúà ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo ló ń ṣe látàárọ̀ ó lóun béèrè ah, ahadukum an talabi rizqi àti wọ́ àti gbogbo kẹ́nìkan má jòkólẹ̀ kó lóun wá rìsìkì o ọwá jòkólẹ̀ ọwá rìsìkì ọwọ́ yẹkúl ọwá ń sọ pé Allahumma rzuqni ọlọ́run bá fún mi lárìsìkì ọlọ́run fún mi lárìsìkì o sì jòkólẹ̀ sójú kan ó dìde faqad alimtum anna as-samaa la tumtiru ṣé ẹ̀yin ọmọ ni pé sánmà ò ní rọ góòdù sẹ́yìn ọmọ ni pé sánmà kò ní rọ góòdì torí góòdì ni wọ́n ń nágbà ó mọ̀dún ní sọ ọmọ pé sánmà ò ní rọ owó fún ọ omi ní máa ń bọ́ látòkè sámà náírà ìbọ́lẹ̀ ọmọ ìyá ní tí wọ́n mọ̀rùn sọ nìyẹn dọ́là ìbọ́lẹ̀ pásítàlì ìbọ́lẹ̀ euro ìbọ́lẹ̀ ríálì ìbọ́lẹ̀ ọwọ́ sàdúà ọwọ́ àwa ṣẹṣe àdúà ni ọmọ tì ọ lọ síbi tó ti ríṣẹ́ gidi ọwọ́ àkó wálé látara iṣẹ́ ogun tó ṣe tó bá ti wá sàdúà tó jáde síta tó wá kan ṣe àdúà rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá gbà àmọ́ sàdúà lásán ó padà tòṣì torí pé ọlọ́run ọba aláàtí díwẹ́ ọ̀nà fún ìwọlọ́lọ́rin ẹni jòkó sílé tó lóun òṣìṣẹ́ níjọ ẹni tí ń ṣe bá náwó òun ò ní rí kankan náà yọ máa pé ayé ní ń sòun òun sì ń ṣàdúrà òun ṣàdúrà lóòótọ́ òun ní tọ̀ ń tà òun ní tọ̀ ń rà òun ní sẹ́tọ̀ ọkọ́ òun ní kankan ọkàn ṣàdúrà méjèèjì lọ́ọ́ máa ṣe o ló fi jẹ́ mùsùlùmí òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni wọ́n wá ṣàdúrà rẹpẹtẹ wọ́n láwọn ọ̀jáde àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ tí wọ́n máa pé òun làáfà agbélépawó àfà agbélépawó jálàbí ni wọ́n máa ṣe yìí yóò ma dọ̀rọ̀ àwọn èèyàn rú yóò máa parọ́ yóò máa lọ àwọn èèyàn jìbìtì yóò máa dànkarú fáwọn èèyàn ní tí ó ṣẹlẹ̀ yóò pọ̀ ṣẹlẹ̀ ní tí orí yóò pọ̀ òun rí nígbè bí bá dé àwọn anábì ọlọ́run ṣiṣẹ́ wà àfáà náà ọ wà ṣẹ́tọ́ máa ṣe ọ máa kọ́ máa kéwò bí ọba wa tó jẹ ọ wà gbìyànjú ọ wà nǹkan tó máa ta anábì dáúdà wẹ́dà ni tí ma ń yọrin ní ma ń ta ọkọ̀ àtàdá fáwọn èèyàn wọn náà wákàtà anábì ṣòwò ẹ̀bùn máa àwọn sàhábà òṣìṣẹ́ ni wọ́n lẹ́yìn ìgbà tán bá ti sàdúrà tán láàárọ̀ lọ́lọ́run fi ní tó bá di jọ jímà ẹ̀yin sàhábà yá ayọ̀ lẹ́dínà àmánù idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillah tí wọ́n bá ti pèrún jímà ẹ tara sàṣà ẹ lè gbọ́ kútúbà wa dharu l-bay'a ẹ fi títà rírà lẹ̀ ǹjẹ́ pé àwọn sàhábà ń ta àwọn rà àfá àti wòlíì tó lòun ta àwọn ọ̀rà kọjọ sàhábà ẹnjọba jọ sàhábà ọlọ́run yọ ọ́ níbi tó kó àwọn sàhábà sí onílàdìjánná èyí ma yá mi nínú ẹ̀sìn wa ẹni bá wá gbára lé sábàbí ipe sábàbí lówó olóhùn ọ̀sàdúà àwọn alfáwà wọn ni àtàwákùlù alẹ́lẹ́ àsìbáàbẹ̀ kọ́dẹ̀ ń fi ìmán bí ìbá gbára lé sábàbí ipe iṣẹ́ lówó ọ̀wá káfí ọmọnà ó jòkó síbẹ̀ yẹn ọ̀hún sàdúà sọ́rọ̀ àdúà lélẹ́yìí àbí kó darapọ̀ máwọn èèyàn ńlá àbí kó lọ lè sọ́rọ̀ àdúà wá lélẹ́yìí wọ́n lẹ́ni tí máa ń sọ yẹn jáde lẹ́nu tó ní iṣẹ́ ọwọ́ òun òun náà lójọ́ da fún òun ló sì jọ́ da fún òun sí i wọ́n ló ń tọ̀ òun ìmánì rẹ̀ ti bàjẹ́ torí pé ọlọ́run ọba fúnra ara rẹ̀ òun lọ́ba tí máa fún yàn ọkàn fi iṣẹ́ òfìsì sábàbí ni wọ̀tàwọ́kùn aládùá bìdún ní àkàdébẹ̀lẹ̀ kéèyàn wá aládùá nìkan lòun jòkó tí òun ní sí gbìyànjú wọ́n ní kọ́dé wọn fẹ̀lẹ̀ akẹ́l wọ́n ní ààyè ti bá ọpọlọ náà látàyè náà ò pé dáadáa má bí láàkàyè bá sì ti pé iṣẹ́kíṣẹ́ lẹ́yìn máa ṣe ìyá ọ̀padà wá jẹ́ lọ́jọ́ alẹ́ yọ́wà ní òun sàdúà òun sàdúà lóòótọ́ àmọ́ gbìyànjú anábì mú àpèjúwe ẹyẹ ó má pèjúwe ẹyẹ wá fún wa bí ṣe mọ wá jíjẹ múmu ó sì gbára lọ́lọ́ anábì ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ bá lọ lè gbára lé ọlọ́run ọba bó ṣe kẹ́ gbára lé ni tẹ́ gbà pé òun ní fún yàn ní bùn yàn àmọ́ ọlọ́run ọba Allah ni ó jẹ́ kí ẹ lábàáyọ lérí iṣẹ́ náà ẹ gbára lé ọlọ́run dàrá zọ́kàkùn tẹ́bá gbára lé ọlọ́run ọlọ́run fún yín lárísìkì kàmá yẹ lẹ́sìkò tọ́ ìrọ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń fún ẹyẹ ní àrísìkì tẹ̀gẹ̀dú kìmáṣọ yóò jáde ní láàárọ̀ lẹ́ni tí ikùn rẹ̀ pa tí ò sí kankan nú ẹ̀ yóò jáde láàárọ̀ lélẹ́bì ebi náà pa jáde láàárọ̀ wọ́tàrọ̀ ọ̀tàrọ́hù bí tọ́nà ikùn ló ti kún lọ́wọ́ rọlẹ̀ látara arísìkì bí ṣe ń lọ yẹn kò mọ́ ti ń lọ ìfẹ́ mi bọ́lọ́hún sọ̀rọ̀ pé wọ́n lọ́n tọ́misọ́nà tọ́misọ́nà tọ́misọ́nà ibi tí ti rí nǹkan jẹ ọlọ́run sì ń tọ́sọ́nà lóòótọ́ lẹ́yìn ìgbà tó gbára lé ọlọ́run ọba tán tó ń bẹ lọ́hún ó tún wá jáde kúrò nílé ẹ̀yẹ jáde kúrò nílé ẹ̀yẹ tí wọ́n nílẹ̀ aká ìjì wọlọ̀ ẹ̀yẹ ń jáde wọlọ́ jáde ìgbòlódé wa rò oúnjẹ jẹ ta náà wá gbówá fún lé ó níṣẹ́ tó ń ṣe ọlọ́run sàdúà ọwá lọ́gbára lọ́lọ́run wára lọ́lọ́run ọkọ̀ sọ́lọ́ ní o bí ọba yíyọ tọ́lẹ̀ kó sì lọ lè yíyọ ọlẹ́ àfàjò ọlẹ́ àfàjò inú rọ máa dùn ní bójò bá rọ̀ lágún mẹ́fà bọ̀ láàárọ̀ kùtù torí kò fẹ́ lọ bí iṣẹ́ tẹ́lẹ̀ inú rọ máa dùn yóò máa lọ lè yí sọ borí àníṣe iná rí pé òjò ti sún ni ṣe rí pé òjò fẹ́ rọ̀ ni òjò tá wíwè tí rọ o ọmọ ya má bàtà rẹ̀ jẹ́ o arísìkì ló fi gbáyé arísìkí ló fi tọ́jú òbí ẹ arísìkí ló fi tọ́jú ìyàwó ẹ ló fi tọ́jú ọmọ ẹ arísìkí ló fi kẹrun bọ́ọ̀ jẹun ò lè rírun kí bọ́ọ̀ jẹun ò lè ráwẹ̀ gbà bóò lówó ò lè lọ Mákà bóò lówó ò lè yọ sàká gbogbo òpó ẹ̀sìn Islam ọ̀dà rúmọ lọ́wọ́ kọ́dà bọ́ọ̀ bá rí tọ́ jẹmọ́ ìmánì rẹ tó ló ní mi yọ padà kú lára rẹ ọ wá gba nǹkan mi gbọ́ ọmọ lọ lè wá orí olóńgbò káàkiri àtọ̀sẹ̀ dúdú tó máa fi wẹ̀rẹ̀ nígbà tó níṣẹ́ ẹni tó níṣẹ́ tí ń ṣiṣẹ́ tí ń tajà gidi tí ń rówó gidi lójúmọ́ níwájú kò síbi ọṣẹ́ bàbá tó pu ọ̀sẹ̀ náà fún ọ sówó ń bẹ lọ́wọ́ ẹ̀ àìlówó lọ́wọ́ rẹ̀ náà lójọ́ máa pu ọ̀sẹ̀ lójọ́ máa gúnṣẹ̀ owó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò jẹ́ gúnṣẹ̀ ìsìláàmù yìí tà ń ṣe bọ̀ yẹn ẹ̀yọ́ màyá mi àsìkò ti tó àsìkò ti tó ká gbé wa yẹ̀wò sí tó wà ní kọ̀ránì máa lọlé máa dé sàdúrà owó dé irọ́ ní jẹ́bẹ̀ òsì ní ọ̀padà dé àbíkọ́ máa lù jìbìtì ọlọ́run má pèjú ìwá fún wa lára ìyá wa Maryam ìyàwó amọ́ríyàmù yìí obìnrin ni ó tún wá lóyún nú ebi tún pa ẹ̀rù ń bà kọ̀mọ́ tó fẹ́ sọ fáwọn ọjọ́ rẹ̀ pẹ̀lú ọmọ tó wà nú ẹ̀ lẹ́yìn náà ó tún wá rọbí ọwá jòkó lábẹ́ igi ebi sì ń pa ọlọ́wọ́n bá àlá ọlágbára kó ní kí èso tó wà lérí igi náà kó máa kán sí lẹ́nu kọ́mọ rẹ̀ kọ́mọ rẹ̀ kọ́mọ bọ́ọ̀lẹ̀ sí lérí aṣọ rẹ̀ ó sì ń sàdúrà pé kọ́lọ́wọ́n bá àlá kó fún olóúnjẹ ebi ń pa òun obìnrin ni olóyún nú ebi ń pa ẹ̀rú ń ba ní tó ń rọbí ó sì fẹ́ jẹun ọlọ́run bá ní wàhózí ilayki bi jiz'in nakhla ọlọ́run bá ní ṣe bí ọfẹ̀yìn tí igi làbídùn igi làbídùn tó ọfẹ̀yìn tí ni ọya fẹ̀yìn rẹ wàhózí ilayki bi jiz'in nakhla ọya harriki wọ́n olóyún nú ebi ń pa ẹ̀rú ń bà ní tó ń rọbí ọlọ́run ọba ní ìwọ náà fẹ̀yìntì díẹ̀ à fẹ̀yìntì tó bá ti fẹ̀yìntì tó sàkóso alẹ́ kiri tó bá ń jẹ níyà àwọn ọlọ́run ọba á ní kí èso náà kọ́ bọ́ọ̀lẹ̀ ìwọ náà gbìyànjú lọ́lọ́run sọ yẹn Mariam ìwọ náà gbìyànjú àgbàdua àmọ́ ìwọ náà gbìyànjú ìwọ náà ṣe fẹ̀yìntì díẹ̀ rọ́jú fẹ̀yìntì ọmọ ya ọ̀sàdúà ọ̀rọ̀ sàdúrà ọ̀kọ́sẹ́ àdúrà rẹ̀ ò ní gbà mọ́ta rẹ̀ ẹlòmíà ní ọ̀dàrú fóun òun sàdúrà sàdúrà àdúrà gbà àwa béèrè pé iṣẹ́ wo lọ́kọ́ ọlọ́run ọ̀kọ́sẹ́ iṣẹ́ wo lọ́n ṣe ọlọ́run ọ̀sẹ̀ kankan òkè ọ̀kàwé ọ̀kọ́sẹ́ ọ̀kọ́ òwò ṣíṣe bóòlù ṣe wáá jẹ́yàn láyé ẹlòmíà ní iṣẹ́ ti bọ́ lọ́wọ́ òun yọmọ wá sùn sílé òun ní sùn sílé ọ̀ sàdúrà mọ́júmọ́ lóòótọ́ ọ̀ wá jáde ọ̀ máa lọ ọmọ kàkì ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀dàkùnrin ṣiṣẹ́ báyìí mo lè ṣiṣẹ́ báyìí bẹ́ẹ̀ bá lè ṣiṣẹ́ báyìí ó fi sáàyù sábàbí yẹn ó fi kún àdúrà tó ṣe lóru ọlọ́run sì wá gbé ọgá padà ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa muhammad sallallahu alaihi wasallam wọn lè anábì máa ń ṣàdúrà fún ọlọ́run ọba wọn fi fi pa mí wọn jẹbi ọpa mí àwọn ẹbí mi má fi fi pa wọn wọ́n yí oúnjẹ ọdún kan táwọn fámìlì rẹ̀ ọjẹ́ anábì ọ̀tọ́jú ẹ̀ yóò ṣe máa ṣàdúrà pé kọ́lọ́wọ́n ọba alá kó fún olóúnjẹ àárọ̀ kó fún olóúnjẹ ọ̀sán kó fún olóúnjẹ alẹ́ ìwọ wá ń ṣàdúrà ọ̀wá kan ṣe ọ̀wá ni aládùúà làwà aládùúà kọ́lẹ̀ ẹlòmíì ẹ bá bí pé iṣẹ́ òlẹ̀ yìí ń ṣe yóò ní àwa bàbá yà ń ṣàdúà yóò ní àdúà níṣẹ́ wa ọmọ ń bẹ̀ wá ládùúà àdúà wá jẹ́sẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wáṣẹ́ ní o gbogbo àwọn nẹ́bí ọlọ́run kò sẹ́ni tí ì ṣiṣẹ́ yàtọ̀ sí pé wọ́n ṣe dáwà pé wọ́n pèèyàn sójú ọ̀nà ọlọ́run yàtọ̀ sí pé wọ́n pèèyàn sójú ọ̀nà ọlọ́run gbogbo wọn níṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀yọ́ màyá mi inú ẹ̀sìn wa nínú àwọn ibi tọ́rọ̀ tí máa ń dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ lábala àdúà àti gbìyànjú òun náà ni abala pàfẹ́ ní mímọ̀ ọlọ́run dídí sọ fún Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní wọ́kọ̀ rabbi zidni ilma ìrẹ́ Muhammad má bẹ̀ mí má pè mí ipe kí n sàlékún mọ́ rẹ̀ ma ní rọ́bì ọba mi ò zídí ní elima sàlékún mi torí ẹni tí fún yàn máa ọlọ́run nìkan náà ni wọ́n wá sàdúrà kọ́lọ̀ fún ọ nímà ó ń bẹ ọba ṣe ọ ní ọ wá lọ skul ó pinnu pé òní lọlé ọ̀fẹ́ dàfà lọlé wọ́n ní ọlọ́lé ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀ gbójúlé lè ẹlòmíà ní bóun ṣe wà yín òun fẹ́ di onímímọ̀ àmọ́ wọ́n lọ skul ẹlòmíà ní bóun ṣe wà yín òun fẹ́ di onímímọ̀ àmọ́ wọ́n ò láàfà òun ò sì ní láàfà a wà sọ fún yín pé bọ́ọ̀ bá ti ń tọrọ àdúrà kọ́lọ̀ fún onímímọ̀ bá ànábì náà ṣe ń tọrọ rẹ̀ yìí ọ wà kọ́sí ànábì ànábì láàfà jìbìrìlù láàfà ànábì yóò wà láti sánmà yóò wà ka alukura fún ànábì ànábì yóò wà ka fún padà nígbà òdìjọ́ kan jìbìrìlì ò ti kà á délẹ̀ tán ànábì ti ń kà ànábì ti ń kà ọlọ́wọ́n bá ní la tuharrik bihi lisanaka lita'jala bihi ọlọ́wọ́n bá ní rẹ̀ ànábì àwọn rẹ̀ àti ètè rẹ̀ ń sáré púpọ̀ ó ń sáré má wọ́rì ó ń kánjú farabalẹ̀ inna alayna jam'ahu wa qur'anahu àwọn ọlọ́wọ́n bá àwọn ọlọ́wọ́n bá àníjọ gbàgbé àníjọ gbàgbé gbogbo tí jìbìrìlì kà fún ọ látòkèdélẹ̀ gbogbo ẹ̀ pátá iná lọ́ padà kà fúnra rẹ̀ àníjọ gbàgbé nídìí bẹ́ẹ̀ bóòlù yóò sọ máa sọ pé òun fẹ́ ní mímọ̀ tí ó lóun ò ní lọ skul òun ò ní lọ lé kéw ọ̀fẹ́ nímọ̀ nípa ìsìn ọ̀lọ́ hálíkọ̀ ó wá ní ìwọ tí ń sàdúrà kọ́ lọ́n fún ọ nímọ̀ ọlọ́run lè fún ọ nínú ilé o ọjà àdè síta ni o ọlọ́run fẹ́ kọ́ ọmọdé ọdà fa òjò ọlọ́lẹ̀ kéw ọlọ́run fẹ́ kọ́ ọmọdé ọjẹ́ lẹ́sìn ọ̀tàrí ẹ̀sìn ẹ̀kọ́ ayé nìkan lóníkọ́ ọmọ rẹ̀ ọmọ akọ́ ọmọ rẹ̀ ọmọ tán pín kura dépò tí ó ha dépò tí ó mọ̀ túmọ̀ ẹ̀ dépò tí ó mẹ́ta ní jọ́ lọ́hùn ọwọ́ ni ọ̀fẹ́ kọ́ jẹ́ ìtutù ojú fún ọlọ́jọ́ alẹ́ àdúrà tó ń ṣe ò lè gbà ọwọ́ mọ̀mọ́ rẹ̀ lọ́wọ́ tó bá ń lọ mọ́ṣáláṣí ni ó lè fi sọ́dọ̀ àfa tí wọ́n máa kọ́ ní kíwọ́ ẹ̀sìn sọ́nà ni ó sì kọ́ kìí sáwọn àfa lẹ́kulẹ́já ni wọ́n kọ́ wọn tọ́bá mọ́rọ̀ ibẹ̀ ló sì ti rí ìtìjẹ́ Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí ẹ̀ máa wá wò yọ́ máa ní wà lágbájá ó ń ṣe gbìyànjú skul ó ń gbìyànjú nílé kéwú ó ń gbìyànjú nílé ìwé bẹ́ẹ̀ sì ni àdúrà nìkan ni wọ́n ń ṣe ìwọ ọ̀kàwé lóru ọ̀kàtírà lóru àwọn yòókù rẹ̀ wọ́n kàtírà àwọn yòókù rẹ̀ wọ́n sàsáímẹ̀ntì àwọn yòókù rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sáì sùn ìwọ́n ń sùn ọ̀làdúrà nìkan ni wọ́n máa ṣe wọ́n tàn ara rẹ̀ ọ̀sàdúrà lẹ́yìn náà wá sí gbìyànjú nínú àwọn ọ̀rọ̀ tó dàrú àwọn èèyàn lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ àárẹ̀ bó bá rẹ̀ wa á lògùn òwòsàn á sì ṣàdúà á ṣàdúà á lògùn òwòsàn ọlọ́wọ́n bá ní fáyidà maritu fáwọ̀ yẹ ṣín ọlọ́wọ́n bá ní ìwọ Ibrahim bá mi sọ Ibrahim wa sọ pé tọ́ba rẹ̀ mí aláàní máa ń sọ ìwòsàn kalẹ̀ láti sámà òun ni ó sọ pé kí n lálàáfíà tí ń ṣe lálàáfíà ọlọ́wọ́n bá lòun lọ́ba tí máa ń wòyàn sàn yìí orúkọ rẹ̀ ní jẹ́ ṣáfí anabi sàlá ó ní ṣáfí ó wà nínú orúkọ ọlọ́run anabi ani allahumma rabban nasi anabi agbowole àwọn èèyàn tọ́ba rẹ̀ anabi ani ìwọ́lọ́wọ́n bá ọbẹ̀ èèyàn adé ibìlẹ̀ bàtà àrùn tí ń ṣe ìnira yìí mọ́sá ìmọ̀kó lára ẹ̀ isfi anta ṣáfí wòósàn wọlọba ṣáfí ọba tí wò yàn sàn ṣèfà aláyọ̀gádùn sàkàmà ìwòsàn tí ò anabi pọ́lọ́ ní ṣáfì anabi ibrahim ní ọlọ́run ọba àlá ọba ṣáfì ní ọba ìyá ọba tí máa ń wò wọ́n sàn ni a jẹ́ pé aláìsàn àdúrà ni ó ṣe tó bá ti sàdúrà tán ọlọ́run ọba wa pàṣẹ láti sánmà pé kó máa gbádùn nígbà míì ọlọ́run ọba àlá òtún wá fi wò sàn sínú ọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá lápèjúwe oyin ọlọ́run ọba àlá ó ní yàrá rúdùmí bòtó ní ha ṣàràbà ọlọ́run bá ní nǹkan mímu kan máa jáde láti inú oyin tí máa ń fò káàkiri ọlọ́run bá ní ṣàráàbù ní tí ń jáde lára rẹ̀ yẹn ṣàráàbù nǹkan mímu ni o ìlà wọn ń pè lóyin mọ̀kútẹ́lifù alwanuhu ọlọ́run bá ní kọ́lọ̀kọ́lọ̀ ní máa ń bá wà o ẹ̀ẹ́rì funfun ẹ̀ẹ́rì pupa ẹ̀ẹ́rì dúdú oyin náà gbogbo ẹ̀ o ọlọ́run ní fi ìṣìfà òlìnà ọlọ́run bá ní ìwòsàn bẹ́ẹ̀ fáwọn ọmọ èèyàn ọlọ́wọ́n bá aláà ó ní àṣàdúà ó tún wá ṣe oyin lílò ó ṣe ní sábàbí tá a fi máa ń gbádùn anabi ní aleikum bil habati sauda anabi ní ọdọ wọ̀nyí pẹ̀lú black seed abatu sauda shifa'un min kulli da ẹ máa lo ìwòsàn fún gbogbo àrùn ìtumọ̀ ẹni pé wọ́n bá rí ọ ṣàdúà ọ wà tí wọ́n ṣe sábàbí sábàbí ni kò gbé lọ lọ́sibítù kò lè ṣe tẹ́sítì ká máa ti ń ṣe ọ kí wọ́n máa ti ń ṣe ọ lásán gan-an gbígbàdúrà ní fún ọ lédè àdúrà tó ti ṣe kò tó kò lè lẹ́yìn náà ọlọ́run tún wá tọ́ka àwọn doctors àtàwọn tí wọ́n máa ń ṣe ìṣègùn ọlọ́run ó tọ́ka wọn sínú igi àtegbò tí wọ́n lò fún ọ tára rẹ̀ ó fi yá ó wá jòkó sójú kan ó ní o ti ṣàdúrà oníwòye lọ síbítù ní ẹ bí wọ́n ṣe wà yìí àdúrà nìkan ni wọ́n máa ń ṣe ní àdúrà nìkan gbé ọlọ́run ọba àlá ó lè fún ọ níwòsàn láì lo nǹkan kan àmọ́ tára rẹ̀ ọ̀bá ti yá ọlọ́run náà tó ní kọ sàdúrà ló tó ní fi ìṣìfà o ìnà ipe oyin o ìwòsàn ni ẹ máa la ọlọ́run ní máa la oyin ọlọ́run la bó ló ṣe wá gbádùn ànábì ní máa jẹ abátòsọ̀dá ọlọ́ọ̀jẹ wọ́n bá nǹkan jẹ́ o àtàwákùlùwà àtàwákùlùwà kéèyàn gbára lọ́lọ́run wà kéèyàn mọ̀ kàtìkàtì wà àtàwákùlù kó jòkó lédè ọ̀sibítù sábàbí lásán ni ilé alágbo sábàbí lásán ni gbogbo àwọn egbò àti ewé sábàbí lásán ni àmọ́ sábàbí ni àṣẹ ilé wọ̀ fún ọ ọ wà nígbàgbé àdúà àdúà ló lágbára jù anábì wa ayúbà alayhi salatu wassalam ọlọ́wọ́n bá ní wa ayúbà zinada rabba ọlọ́wọ́n bá ní ayúbù àwọn wá ń pè wá anni masaniya dòrò nígbà tí ara ní ó ní ìwọ ọlọ́run anni masaniya dòrò ara ní mí ara ní mí ara ní mí ìgbádùn wà á ń ta ara hamu rọ́ọ̀hìmí ìwọ ọlọ́run ọba lọ́ba láàánú kò sẹ́ni tó láàánú tó wọ̀ ọlọ́run ọlọ́run wà ayúbà sí náà dá rọ́bàwó ayúbà pé ọlọ́run lérí ibùsùn èyí tí ń yí ẹ̀sìn lólò lórí ibùsùn ó wá pé ọlọ́run ọba wípé wọ́n ọlọ́run sàánú mi fún mi lálàáfíà ọlọ́run ọba ní mo ti fún ọ lálàáfíà àmọ́ sábàbí irkut birijlika hadha muktasalun baridun wa kó o sì bomú lọ́lẹ́ fi wẹ̀ kó o tún mọ̀ ń bẹ̀ ìtumọ̀ ẹni pé ọmọ ya bó bá ṣàdúrà tán ọmọ àgbo ọmọ <laughs> àgbo tọ́ ọ sì lo oògùn ọsibítù wọ́n fọ́n tablet ó lò ó kọ́ máa lo ìyún nítumọ̀ pé ọ̀gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run gan lọ gbàgbọ́ débẹ̀ torí pé ọlọ́run ọba ló fi ìwòsàn sínú ewé àtegbò nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi méjèèjì là máa ń kó papọ̀ àdúà wal akhasi bil asbab mọ́tara rẹ̀ mọ́dàǹkan rúmọ́ rẹ̀ lọ́wọ́ o annasu kismani fi adil masala àwọn èèyàn pín sí méjì lérí ọ̀rọ̀ yìí àwọn kan bẹ̀ àwọn ń sàdúà wọ́n fi gbìyànjú lẹ̀ ọlọ́ni máa ń já àdàfihàn àlànà àdìyà náwó sóbìlànà ọlọ́wọ́n bá ní ẹni tí máa ń gbìyànjú àtọ́ sọ́nà bó bá ti ń gbìyànjú pẹ̀lú àdúà ọlọ́wọ́n darí ẹ̀gbójú ọ̀nà àwọn kan bẹ̀ àwọn gbára lé sábàbí yóò máa sọ fún yín pé ẹ dákun ẹsẹ̀ rúpa dùà kan sọ́rọ̀ àdúà là ń sọ yìí àní kéèyàn ó pé kéèyàn ó kàwé kéèyàn bá àwọn yẹn láàrin kéèyàn ó mọ nǹkan tí ń àwa sọ fún ọ pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́kàwé bó ṣe kà á ní wọ́n kàn kà á tó náà ní èbó nìkan ni wọ́n sọ kò sówó àwọn kan àwọn náà ń bẹ̀lẹ̀ ayé wọn kọ́sẹ́kọ́sẹ́ iṣẹ́ tẹ́lómi kọ́ bẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ pátápátá kò sí ìtọ́jọ owó mẹ́ ọ̀wá ń gbára ilé sábàbí lásán tọ́ba ń gbára ilé sábàbí ó ti gbàgbé ọlọ́run yẹn ọlọ́run hàn ilé ma ọlọ́run bá aláàyọ̀ hàn ṣùgbọ́n tó wà ń lo èbó lórí bá ti ṣe ṣùgbọ́n tó wà ń lo èbó nìkan dùn fún bẹ́ẹ̀ lọ́wọ́n ọba kọ́ wá gbìyànjú ìgbìyànjú àtàdúà méjèèjì náà ọlọ́wọ́n ọba aláà máa fi ṣe kíni ẹ máa fi jẹyàn láti yọrí mi gbìyànjú kí wọ́n ní o travel sórí tọba travel ọlọ́wọ́n ọba aláà máa ń lo sábàbí gbà mí wọ́n sọ pé ẹ ìbá wọn kan ni wọ́n lọ tí ọ̀dà fún wọn ẹ̀yìn kí ló dé tó àwọn tó dáa fún tí wọ́n bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíyà ní ẹ̀ ìwọ̀n ọ̀kàwé òun Ehm, àwọn tó kàwé náà wọ́n rìn káàkiri tó wọ́n ríṣẹ́ yìí ah, ó àwọn tó kàwé tí wọ́n so rere ń bẹ̀ ẹlẹ́mìíràn ni òun ò kéwò àwọn àfa àwọn gbọ́ àwọn kéwò tán kò sówó lọ́wọ́ wọn máa ń tọrọ owó káàkiri owó sì tọ́ ó wà àwọn àfa tí wọ́n dúró tó ọlọ́wọ́n ọba tí wọ́n sì níṣẹ́ tí ń da fún ẹ̀yọ́ máa ya wọ́n tara rẹ̀ anábì ní ihris ala ma yanfa'uk wasta'in billah anábì ní tètè gbìyànjú kó tètè tẹra mọ́ ìtí ọ̀sán àǹfààní fún ọ láyé lẹ́yìn náà kọ̀ wá wárán ṣe kọ̀ wárán lọ́wọ́ pẹ̀lú ọlọ́run mọ́fọlọ́lẹ̀ má ṣe fi ìgbìyànjú lẹ̀ àtàdúrà wa àti ìgbìyànjú wa ọlọ́mọdé ọjà sásán wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún allah subhanahu wa ta'ala ọlọ́ba tó ṣe rọrùn fáwọn ṣéèkì wa sheikh Qamardeen Yunus Akorede hafizahullahu ta'ala láti tún dá wa lẹ́kọ̀ọ́ lórí bá ṣe máa ṣàdúà àti bá ṣe máa fi gbìyànjú kún àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kó máa ṣe ìfàlùbáríkà sí iṣẹ́ ìṣe ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀mbà kí o bá ṣáwọn ṣe ìkọ̀ wa ẹ pàdé wa la níbi tá a ti máa tẹ̀síwájú lórí ètò wa tá a ti máa gbé àwọn onírànran àlàyé ẹ̀sìn tá a ti máa gbé yẹ̀wò àbí Allah subhanahu wa ta'ala kó máa ṣe ìṣọ́ wa kó máa ṣe ìfẹ̀mí wálẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk